Ô, Kika! káàbọ̀ gbogbo ẹ̀yin tèmi ẹ káàbọ̀ sórí ètò fàájì ọ̀sán ẹ ṣáà mọ ibi tá a ti ń ṣe orí Orísun TV ni Orísun tí ò lè gbẹ láíláíláí mo sọ fún yín bẹ́ẹ̀ èmi ọmọ yín èmi atọ́kùn ètò yín Adéníkẹ́ Babátúndé èmi lọmọ wá ọmọ ẹkùn ọmọ ògidìrìgbò ọmọ jálẹ̀kùn ọmọ tó gbéṣu lájọ obìnrin tó fi ṣe kíni tó fi gúnyán jẹ omi kan wà lẹ́yìn ìkúlélé bàbá mi ẹ̀yìn náà ti mọ àjèjì kankan wọn òbí bàbá ńlá ìdá kó fẹsẹ̀ wẹ̀ ń ẹni ẹbọ ni ṣùgbọ́n èmi gẹ́gẹ́ bí ọmọ ọba mo débẹ̀ mo bu ẹjú kí ló ṣe ojú mi dojú oge abẹ́rin ni mo débẹ̀ mo bu bu ìdí ìbàdí mi dìdí ìlẹ̀kẹ̀ èsì wọn fọ̀gẹ̀dẹ̀ ṣe lálẹ́dẹ̀ ìjẹ̀ṣà ẹ̀yẹ lẹ́jẹ́ eléyìí ni mo fi ń ṣe ìkíni káàbọ̀ sí gbogbo ẹ̀yin tèmi ẹ̀yin tèmi nílùú France bonjour ça va ẹ̀yin tèmi nílùú America hi guys how are you doing? ẹ̀yin tèmi nílẹ̀ ìjẹ̀ṣà ìpẹ̀lẹ́ o bó onílé ti rí o sọ́dọ̀ ẹ̀mí dùn ẹ̀yin tèmi nílùú ondo ẹ̀ kéètì kéètì kéètì ń rìn náà ó sàn á ó sàn gédégédé gbogbo ẹ̀yin tèmi ní gbogbo ibikíbi tẹ́ bá ti ń gbọ́ mi ní orí ètò fàájì ọ̀sán ṣàlàáfíà ni o ọmọ ń kọ aya ń kọ ilé ń kọ iṣẹ́ ń kọ ẹ̀yin tẹ́ wà nídìí iṣẹ́ ṣẹṣẹ yẹn ń lọ dáadáa ẹ̀yin tẹ́ wà nídìí òwò káràkátà yín ṣé ó ń lọ ṣé ajé ń wọlé hmm fàájì ọ̀sánlajẹ́ o iná ti mọ̀ tẹ́ bá ti rádé nìkẹ́ lórí ètò fàájì tí ó ṣe kí ni fàájì ti bẹ̀rẹ̀ kí fàájì máa ṣàn ní gbogbo ọ̀nà tẹ́ bá wọ̀ ẹ má ronú ẹgbẹ́ ronú sí sapá kan fàájì ó gbọ́dọ̀ máa ṣàn pẹ̀lú adẹ́nìkẹ́ lórí kíni lórí ètò Orísun TV lórí TV wa ẹ ń pẹ́ gbogbo orin pátápátá náà ti ń gbọ́ ẹ̀yin náà sì mọ̀ pé tá a bá ti dé sórí ètò a kì í gbé gbogbo nǹkan tí kò bá ní tí ò ní múnú yín dùn àwọn òun gbé wá èyí tó bá ti máa múnú yín dùn tí inú yín máa dùn tí fàájì máa máa lọ òun gbọgbọgbọ làwa máa ń gbé wá sórí ètò ẹ wò ó lónìí àjọ máa gbádùn ètò lẹ́nìí àmọ́ kí n tó wá padà wá ká tó wá bọ́ sójú agbami ètò gangan orin tí mo fẹ́ fún yín òun ni orin láti ọ̀dọ̀ Angelique Kidjo ó ní ìdí tí mo ṣe fẹ́ gbé orin yìí wá nítorí pé ọ̀rọ̀ tá a fẹ́ sọ lẹ́nìí ó bá ìmúra arábìnrin yìí mu nítorí pé ọ̀rọ̀ lórí ìmúra àwọn obìnrin òun ni èmi àti yín yànnà náà lé ní gangan tẹ́ bá wo arábìnrin yìí bí ó ṣe bá ń múra ní gbogbo orin tó máa ń ṣe gbogbo musical video tó máa ń ṣe pápátá sí gbogbo yín dẹ̀ nífẹ̀ẹ́ sí pápátá tẹ́ bá wò ẹ́ máa rí pé ìmúra ẹ̀ ó jẹ́ eléyìí tó jojú ní gbèsè kò ṣe pé bóyá ó kàn jojú ní gbèsè lásán o àwọn tí ẹ bá rí ẹ máa mọ̀ ẹ máa mọ̀ pé ọlá wà lára ẹni yìí ọ̀rọ̀ tá a fẹ́ bára wa sọ lẹ́yìn ó dẹ̀ jọ mọ́ ìmúra ìmúra àwọn obìnrin báwo la ṣe ń jáde báwo làwọn èèyàn ṣe ń rí wa báwo la ṣe ń present ara wa ṣé o jẹ́ nǹkan tí ẹ pé àwọn èèyàn máa rí tó máa gbé yín gẹ̀gẹ̀gẹ̀ ni àbílẹ̀ tó máa rí tó máa kàn hmm, kí lè lè ló ṣe lè lórí mo lọ síbi nǹkan láìpẹ́ yìí tó yẹ pé èèyàn kan wọṣọ tó yẹ pé wọ́n á lè bẹ̀rẹ̀ sí ìwò ń pé á ah, kí ló ń wọ̀ yìí àwọn tó jóbìnrin pàápàá ń sọ pé àhán kí ló dé lẹ́yìn a máa jọ lọ ẹ jẹ́ ká jọ lọ wo Angelique Kidjo featuring Burna Boy do yourself. orin yẹn sọ pé ara rẹ ló ń ṣe ó yá mò ń padà bọ̀. mo kí í kààbọ̀ padà sí orí ètò kan náà ní orí ètò tèmi àti ìjọ ń jẹ́ ìgbádùn ẹ̀ láti ẹ̀kan fàájì ọ̀sán lórí Orísun TV Orísun tí ò lè gbẹ láéláéláé èmi àti yín àtijọ́ máa gbádùn ètò yìí ni mo sọ fún yín lẹ́ẹ̀kan yẹn lẹ́gbẹ́ àwọn ẹ̀kan tí mo dẹ̀ sọ kí n tó lọ mo sọ fún yín pé lórí ìmúra la fẹ́ bára wa sọ̀rọ̀ ah, tẹ́rí ọ̀rọ̀ yìí tábàdí ká máa yànnà náà àní kúrò ń bí lẹ́nu àwọn níwọ̀nba àkókò tí èmi àti yín máa dìjọ lò lónìí ẹ wá nǹkan fìdílé ẹ jọ nítorí pé ọ̀rọ̀ tá a fẹ́ sọ yìí ó bá mi wí ó bá yín ó bá ní gbogbo ènìyàn wí ọ̀rọ̀ tá a jẹ́ máa pe àwọn ọmọ jókòó sọ náà ni kò ń ṣe pé bóyá àwọn òbí nìkan la gbọ́dọ̀ gbọ́ àwọn ọmọ wa pàápàá àwọn màjèsín tó wà lẹ́gbẹ̀ẹ́ wa gbogbo àwọn ọ̀dọ́ langba tó wà lẹ́gbẹ̀ẹ́ wa ẹ pè wọ́n wọlé ẹ jẹ́ kó gbọ́ ọ̀rọ̀ tí mo fẹ́ sọ nítorí pé ohun tí mo fẹ́ sọ yìí ó jẹ́ nǹkan tí ó ń da gbogbo àgbáyé rú lọ́wọ́lọ́wọ́ báyìí tá a bá ń gbọ́ nípa pé wọ́n ń rèpè èèyàn kí ló fà á nígbà míì ìmúra máa ń fà á kí àwọn ọkùnrin máa rèpè èèyàn tí ẹ bá lọ sílẹ̀ haúsá ẹ tó bẹ́ẹ̀ kẹ́ wọ aṣọ tó máa ṣí gbogbo cleavage yín sílẹ̀ kí ni ìdí nítorí pé ẹ ti máa rí àwọn ọkùnrin haúsá yẹn sọ pé nǹkan ọmọkùnrin wọn á ti máa dìde ara wọn á ti máa gbẹgbẹgbẹgbẹgbẹ nítorí pé wọn ò lè mú ara dúró ó lè ó lè sọ ẹni náà ló kó pa láàrin ọjà ẹ̀yin ẹ lọ béèrè lọ́wọ́ àwọn àwọn haúsá yẹn dáadáa kẹ́ ẹ béèrè pé kí ló ń ṣẹlẹ̀ ní ilẹ̀ haúsá ẹ ẹ lè wọ aṣọ tó ṣí ara sílẹ̀ àbí tó ṣí ọyàn sílẹ̀ àbí tó ṣí ìdí sílẹ̀ àbí tó jẹ́ aṣọ bóńbó kẹ́ wá sọ pé fẹ́ rìn láàrin ọjà wọn ah ká má rí ni Paul wí o nítorí pé òkò wà ńlẹ̀ tán wọ́n máa sọ ẹni náà ló kó pa ni ó wá yẹ kó rí bẹ́ẹ̀ kò yẹ kó rí bẹ́ẹ̀ rárá kò yẹ kó yẹ pé ilẹ̀ haúsá nìkan ni wọ́n sì máa kọ́ṣọ́ ara wọn ẹ jẹ́ ká gbé wá sí ilẹ̀ yorùbá wa ń bì báyìí àwọn yorùbá sọ pé ìrínisí níṣe ni lọ́jọ́ bó o bá ṣe rìn o mọ̀ pé bá ṣe bá ṣe rìn bá ṣe rìn ni a ṣe ń kó ni bó bá ṣe jáde sí tó bá ṣe rìn sí làwọn èèyàn ṣe máa gbà ẹ́ sí tó bá bọ́ síta tó wá rìn nírìn ọmọ gáràjì wọ́n á fi ọ̀rọ̀ ọmọ gáràjì lọ ẹ́ o ò lè fẹ́ bọ́ta ok ẹ jẹ́ ká tiẹ̀ wá wò láti bíbà gómìnà ìlú yín èmi ò fẹ́ lọ síbi president mo fẹ́ bẹ̀rẹ̀ látòrí gómìnà gómìnà fi sọ pé ah màmá alágbájá o àti bàbá alágbájá ẹ wá bá mi ní ìpàdé pọ̀ ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run ẹ̀yin náà tẹnu ara yín aṣọ àwọn ọlẹ́ máa mú jáde olórí aṣọ yín tó jọjú ní gbèsè tó da òun lẹ máa kọ́kọ́ lọ mú jáde ẹ jọ̀ọ́ ṣe é lè mú aṣọ tó yẹ ń pẹ́ bí apá kan àbí kìíní ṣe é lè wọ́ lọ síbẹ̀ rárá ẹ nílé wọ́ lọ nítorí pé ẹ̀yin náà fẹ́ jáde tán ẹ fẹ́ gbéra níyì kẹtó lọ bá gómìnà nìyẹn o ká má ṣe wá sọ pé bí i president àmọ́ mo fẹ́ kí kíní yẹn máa wà ní orí gbogbo wa nígbàkúùgbà tá a bá fẹ́ jáde pé bí mi ò tiẹ̀ lọ bá gómìnà ayé wò mí tẹ́ ẹ bá jáde síta sáàrin ìgboro ẹ̀yin mọ iṣẹ́ èèyàn tó máa rí yín tó máa pàdé yín àwọn ẹlòmíràn nítorí ìmúra lásán ni wọ́n ṣe máa ń fún yàn ní respect a máa wò pé arábìnrin yìí láyé láyé mu gbẹ̀rí ẹ̀jẹ̀ ẹ lè rí kó wọ̀wọ̀ kú wọ̀ láíláí ẹlòmíì kẹ̀rẹ́ hmm, ẹ̀yin ọmọbìnrin tẹ̀sí ẹ̀fẹ́ lọ́kọ ẹ̀yin ọmọbìnrin tẹ́ fẹ́ lọ́kọ ẹ mọ̀ pé mo máa ń sábà sọ ọ̀rọ̀ àwọn ọmọbìnrin tó bá fẹ́ lọ́kọ oríṣiríṣi nǹkan ni òun jẹ́ kí ọkọ kọ́rọ̀ ọkọ kó bára mu nígbà tó yẹ pé ńgbà tẹ́ fẹ́ lọ kí ọkọ yín fúngbà àkọ́kọ́ o lẹ bá gbé aṣọ aṣọ bíi spaghetti aṣọ bíi spagero show me your bọ̀m̀bọ̀m àwọn aṣọ show me your cleavage ẹ wá wọ̀ lọ sílé <laughs> ilẹ̀ yorùbá la wà nílẹ̀ yorùbá tá a wà yìí kò ń ṣe ilẹ̀ yorùbá nìkan nítorí pé mo ti dé ilẹ̀ ibo kódà mo ti dé ìlú faransé tí mo dẹ̀ mọ́ bó ṣe ń múra lọ́hùn-ún tí a bá wò ó dáadáa tí a bá tí a bá lọ gbá rìsáàchì yìí dáadáa ẹ máa rí pé arábìnrin tí pírẹsidẹ́ǹtì ìlú faransé tí ó fẹ́ ó jù lọ dáadáa ní as at twenty sixteen arábìnrin yẹn ó ti ó ti jẹ́ um, ẹni tí àwa lè pè ní grandma ń bí léèyàn tó ti ń lọ sixty tó ti pé sixty kí lẹ tó wá fẹ́ ọmọ bíi thirty something ṣùgbọ́n tí ẹ bá rí arábìnrin yìí ah ìmú rẹ̀ lásán ó dúró tán ẹ bá gbọ́ pé ìmú rẹ̀ yẹn ó dúró tán ó dúró tán ó wá di pé gbogbo àwọn arábìnrin tó wà ní ìlú faransé tí wọ́n ti dàgbà bíi títí ẹ̀ àwọn náà wọ́n wá bẹ̀rẹ̀ sí ní wo ìyàwó president yẹn Macron wọ́n bẹ̀rẹ̀ sí ní wo wọ́n bẹ̀rẹ̀ sí ní múra bó ṣe ń múra ó wá di pé gbogbo arábìnrin tẹ bá rí ní ìlú faransé nígbà bá múra tán tán bá tán dúró tán gan ẹ̀yin ká máa wò pé ah ah ah ọmọbìnrin ló dúró tán báyìí ọmọ ọdún mélòó wà lẹ́nu yìí báyìí ẹ̀ nílé ìsọ mọ́ wọn ọ̀dẹ̀ kì í ṣìra lẹ̀ mm-hmm. gbogbo àwọn obìnrin wọn tó ti mature pátápátá kò sí kankan nu wọn tẹ máa rí tó máa ṣí ara sílẹ̀. Ah, nígbà tó tútù gan máa tẹ̀ fẹ́ lù wọ́n pa gan ṣe máa ṣe ara sílẹ̀ ni ṣùgbọ́n àwọn náà máa ní sọ́mà náà wọ́n máa nígbà tó yẹ pé ooru máa ń wà as a matter of fact colleague mi kan ẹ eh, eh, ọmọ tajọ lọ sí school class nígbà yẹn ó sọ fún mi pé tí ó bá di ìgbà tí sọ́mà àwọn tó rùn wọn bá ń ràn oòrùn wọn máa ń di aago mẹ́sàn-án alẹ́ mi ìrírú ọlọ́run rí kábíyèsí olódùmarè oòrùn wọn máa ń di aago mẹ́sàn-án alẹ́ ó mú mi débi ibi bíi eh, láàrin omi kan tó yẹ pé gbogbo wọn máa lọ síbẹ̀ ní alẹ́ máa dúró ìyẹn ní Lyon leon yẹn wà ó máa dúró sí etí omi títí di aago mẹ́sàn-án alẹ́ ìmù ní àkókò yẹn pàápàá ẹ tí ì lè rí wọn náà àwọn láwọn tó ti jẹ́ pé tó ń jẹyàn gidi o tó ń tó ń tó ń jẹ́ àwọn tó wà mature tó ń ní owó lọ́wọ́ tẹrí kò ń sọ̀rọ̀ pé bóyá tipẹ́tipẹ́ àwọn tó lówó lọ́wọ́ tó ní fún ọ̀tán lè kánná ẹ lè rí wọn láéláé kan ṣe ara sílẹ̀ ẹ bá sọ pé àwọn tó wà ní entertainment industry ah hmm, ọ̀rọ̀ ńlá ọ̀rọ̀ ńlá ṣé mọ̀ ń pé ọ̀rọ̀ entertainment wà yìí oríṣiríṣi ọ̀nà ló pín sí ẹlòmíà nítorí pé òun ti wà ní entertainment industry ló ṣe ń ṣe ara sílẹ̀ kí ló ṣẹlẹ̀ ní pé àwọn èèyàn fẹ́ rí gbogbo nǹkan tó ṣí sílẹ̀ àmọ́ kí ló máa ń gbẹ̀yìn ẹ̀ tẹ́ bá lọ wo social media dáadáa hmm, ní ara àwọn tẹ́ ẹ rò bẹ́ẹ̀ yín pé wọ́n nífẹ̀ẹ́ yín wọ́n rí bẹ́ẹ̀ yín ṣe àwọn náà ló tún máa a máa blast yín po gbàsìgbò sọ máa lọ left and right gbàsìgbò fẹ́ gbogbo ẹ̀ abẹ́ẹ̀rí ní tó ṣe abẹ́ẹ̀rí èèyàn kan ni wọ́n ti sọ pé ẹ̀ eh, ó jẹ́ kí àwọn ọmọ kékeré kan fọwọ́ kan ìdí òun àwọn èèyàn ń sọ̀rọ̀ lọ ni àwọn èèyàn ń sọ̀rọ̀ lọ ni èèyàn tó lòun ṣe ẹ̀ eh, tó tó tó gbé ọgbogbo èèyàn síta àwọn èèyàn á sọ̀rọ̀ ìrínisí nìṣe ni lọ́jọ́ bá a ti rìn làákò ní ẹ jẹ́ ká máa bu ara wa eléyìí ò wá ń ṣe pé yá torí pé ẹ ti wà ní entertainment industry ẹ gbọ́dọ̀ ṣe kinní kan entertainment náà là ń ṣe yìí ṣe bó ń rèé òun rèé ìyẹn òdìgbàkudìgbà tẹ bá tó tẹ bá tó ṣí gbogbo ẹ sílẹ̀ kẹ tó dùn lójú tẹ bá wọ aṣọ tó jọjú ń gbèsè tẹ wọ tẹ jẹ́ kí gbogbo ṣèpù yín kó kó yọ níwọ̀nba fẹ́rẹ́ jógí dájúdájú gan-an ah, dájú gan rìn yá òkè ẹ ẹ wo tí mo kó lé ẹ ẹ wo tí mo kọ́ wọlé eh, eh, jáde máa ní nítorí jáde máa wú àmọ́ ṣe rí àwọn ọkùnrin wa yìí ẹ jẹ́ kí n já yín sí nǹkan kan tẹ́ ẹ mọ̀ ọkùnrin ló jowú jù tẹ́ ẹ mọ̀ ọkùnrin àwọn ló jowú jù nítorí pé ṣe rí àwọn ọkùnrin tẹ̀ ń wò yìí à ah, wọn kì í fẹ́ pé nǹkan táwọn ń rí táwọn ń jẹ táwọn ń gbádùn wọn kì í fẹ́ kí ẹlòmíì kó gbádùn ẹ̀ ṣe mọ̀ ẹ ṣé nígbà tí mo mọ̀ pé ọkùnrin ló ń jowú jù àtìgbà yẹn lẹ́rù ọkùnrin ti bà mí o ẹ eh, mọ́mì àǹtí ńlé wàhálà ẹ̀rù àwọn ọkùnrin ìbá mi wọ́n jowú ju àwọn obìnrin lọ tí ọkùnrin bá rí nǹkan tó fẹ́ràn èmi mọ̀ pé dájádì náà ti ń jẹ́rìí sí àbí mo parọ́ ní dádì ẹ eh, ṣé mo parọ́ bírọ́dà ṣé mo parọ́ nítorí pé ṣé dáhùn nǹkan tó ń rí sínú wọn ń dùn yẹn wọn ò fẹ́ kí ẹlòmíì kó rí wọn ò fẹ́ kí ẹlòmíì kó fọwọ́ kàn kódà kó o fẹ́ gé lómi kó jẹ́ ń bẹ́ẹ̀ wọ́n fẹ́ da jẹ́ kán làgàbò kán dání gbogbo ẹ̀ àbí mo parọ́ ẹ̀yin ọkùnrin bẹ́ẹ̀ lẹ ṣe rí àwọn obìnrin ló wá kù sí lọ́wọ́ àwa la máa mọ bá a ṣe máa máa ṣe ara wa ewu wo ló wà nínú pé kéèyàn ṣìra lẹ̀ hmm. ṣé àwọn pé mo sọ̀kan lẹ́ẹ̀kan mo ní pé àwọn táwọn ń gbọ́ rape lọ́tún lọ́sìn rape lọ́tún rape ọmọ kékeré nìkan kọ́ ló wá wà rape rape àgbàlagbà gan tún wá wà níbi ọdún mọ́kànlá sẹ́yìn àwọn olè wá sọ́dọ̀ wa tán wá tìbọntìbọn ni tó yẹ pé nígbà tá a dé àgọ́ ọlọ́pàá tá à ń sọ̀rọ̀ nípa àwọn olè wa wọ́n gbé mọ́tò lọ wọ́n ṣe lè wọ́n ṣe kinní kan àwọn ọlọ́pàá yẹ kó máa yé wa pé àwọn sẹ́ẹ̀tì olè tó wá sọ́dọ̀ wa ní alẹ́ ọjọ́ yẹn náà wọ́n lọ sí ọ̀dọ̀ àwọn obìnrin kan tó jẹ́ obìnrin tó lówó wọ́n dẹ̀ rẹ́ ẹ̀pẹ̀ wọ́n ṣọmọ kékeré náà àgbàlagbà ni àgbàlagbà obìnrin wọ́n ní kèmí máa dúpẹ́ ní ṣe bí mi ń fọmọ lọ́yàn nígbà kan dé wọn ò dẹ̀ ṣe nǹkan kan fèmí ẹ ní kèmí máa dúpẹ́ lọ́wọ́ ọlọ́run ni bẹ́ẹ̀ ni nítorí pé nígbà tí wọ́n rèé parábìnrin yẹn tán wọ́n tún pa á ó ṣe ní láàánú ẹ̀ wo ṣe làwọn gbàgbé mọ́tò síbẹ̀ tá ara ń lọ létà lọ́n dúpẹ́ lọ́wọ́ ọlọ́run tó èyí tó èyí yẹ kó yé yín pé kò kí ń ṣe pé bóyá obìnrin ọmọ yín kéré nìkan ló máa ń rape wọ́n rape àgbàlagbà tẹ́ ẹ̀ bá mọ̀ ìwọ àgbàlagbà tó bá ṣe láńgbáláńgbá tó wọṣọ tí ò yẹ kó wọ̀ tó wọṣọ tí kò yẹ kó wọ̀ lọ síbi tí kò yẹ kó wọṣọ burúkú lọ à á wọ̀ṣì ẹ̀ dànù ṣé yẹn làwa fẹ́ ni ẹ má jẹ́ kó wọ̀ṣì wa ẹ má jẹ́ kó wọ̀ṣì wa dànù ẹ jẹ́ ká gan dúró tán ká dúró oore ká dúró pé àá ọmọbìnrin dùn tán ó dùn ó dẹ̀ kọ́ bá gbogbo ẹ̀ ó dẹ̀ wà òkè kó dìgbà táwa tó ṣí gbogbo ẹ̀ sílẹ̀ nítorí pé ẹ mọ̀ nǹkan o ṣé láwọn tó ń wò wá pọ̀ táwọn ò dẹ̀ ní mọ̀ pé wọ́n ń wò wá o lọ sí ìkan lẹ́yìn rí bó ṣe múra ó jáde lọ́la wọ́n rí bó ṣe múra ó lọ lọ́tùnà wọ́n rí bó ṣe múra tó bá fẹ́ fi nǹkan gidi lọ yàn á rántí ẹ ẹ dì sọ́wọ́ ẹ má fi jẹun Adéníkẹ́ ló sọ bẹ́ẹ̀ tó bá fẹ́ fi nǹkan gidi lọ ènìyàn wọ́n á rántí ẹ ó lè fẹ́ lọ gba kọ́ńtíráàtì náà kó wọ bra lọ ṣó ṣeé ṣe ni kò ṣeé ṣe ẹ wò ó mo máa fẹ́ kẹtí lọ kẹtí lọ jó ẹ̀wọ̀n fún ìfàájì ọ̀sán la wà mo fẹ́ kẹ lọ jó kẹ lọ ṣe ẹ kẹ kí ni kẹtí la ọ̀rọ̀ mi sì di òkó tí ń bà wọ́n kàn ó ti dòkó tí ń bá àwọn ọkọ̀ ẹ wo èmi wà níbẹ̀ kí kẹ̀kẹ́ lọ kájú o tó a máa ní láti lọ a máa lọ sí ẹ kí ló ń pè á lọ wu àwọn fídíò ká wá lọ jó á lọ ṣe ẹ ẹ gbogbo nǹkan bẹ́ẹ̀ yẹn ẹ̀mí á sì wá padà wá ẹ wò mí ní fi lọ́rùn lẹ̀ ó dìgbà tó bá táyé yín bá tó dáa mo ń bọ̀ mo kì í padà káàbọ̀ sórí ètò fàájì ọ̀sán lóyè ń lọ o orí Orísun TV lẹ ṣì wà ẹ má gbé kúrò bẹ́ẹ̀ o ẹ̀yin náà ṣáà ti mọ̀ pé fàájì ni ó dẹ̀ máa ń ṣàn ni lórí Orísun Orísun tí ò lè gbẹ láéláéláé ọdọ́run náà ló wà lẹ́yìn wa kì í ṣe èèyàn lọ́rùn mọ́dẹ̀ ti wà lẹ́yìn èèyàn yẹn máa ń dúró gbọ̀ngbọ̀n gbọ̀n dúró digbidigbidi àwa dúró digbidigbi lórí Orísun TV àdẹ̀lẹ́yẹsẹ̀ láéláéláé bẹ́ẹ̀ náà ni gbogbo ẹ̀yin tẹ̀ fojú ayọ̀ wò mí nílé orí àpáta lẹ dúró sí ẹ̀jẹ̀ níyẹ̀ láéláéláé ẹ káàbọ̀ padà mo lérò pé àwọn orin tá a fún yín yẹn ẹ gbádùn ẹ ẹ lẹ ti fi ṣe ìgbádùn ẹ ti fi ṣayọ̀ ẹ wo báyìí a ti ti wá padà sórí ètò yìí ẹja padà sí ta fi ń kojú abẹ́ǹkò ó yá òkú ọ̀rọ̀ wa ó tún ó kàn sí o ẹ̀yin náà ẹ wò ó nà ẹ jẹ́ ká tiẹ̀ ti nàìjíríà wáyé ẹjọ́ ìyàwó pírẹ́sídẹ̀ǹtì wa báwo náà ṣe ń múra o ṣé gbogbo ọlá ní fóun lọ́wọ́ ó yẹ bó ṣe ń sọ̀rọ̀ yẹn máa google ẹ̀ ẹ google Aisha Buhari ó yẹ google bó ṣe ń múra arábìnrin yà á múra tán a ti wá fi jáàbù lé jáàbù yẹn tiẹ̀ máa ń fa ìmọ̀ rántí nígbà tí mo wà ní sùkúl pé ó léyàn kan tó jẹ́ muslim tó ń gbé lẹ́gbẹ̀ẹ́ hall mi tó yẹn ń pé tí èmi náà máa ń mú jáàbù ẹ̀ máa fi ó máa ń fi tèèyàn yàtọ̀ a tún fi ti ẹjọ́ ṣé kò fáyìn ṣé ó yá mo wá fẹ́ béèrè béèrè kan ẹ̀yẹ́ kàtẹ́ àwọn abẹ́rẹ́ kó máa rókì lọ́kàn yín tẹ bá wọṣọ tẹ cover gbogbo ẹ tẹ wà òkè ṣé ìyẹn máa sọ pé kẹ má fine olóyìnbó ní pé beauty is in the eyes of the beholder èèyàn tó bá rí yín pé fine ó máa rí yín pé fine kódà kẹ ẹ bá ẹ bá wọ ẹ kí làwọn àwọn olóyìnbó ń pe àwọn ẹwọn muslim wa tó máa gbé ẹ̀há sórí ó bá lu ẹ̀há ẹni tó bá máa rí ẹ̀pọ̀ fine ó máa rí ẹ̀pọ̀ fine kò dìgbà tó bá tó mú gbogbo ara tó á á á Ah, ẹ bó ní fídíò kan tá a wò ó dẹ̀ go viral lórí social media kí ló ṣẹlẹ̀ nínú fídíò yẹn arábìnrin ó wọṣọ ó dẹ̀ ṣí gbogbo ẹ̀ sílẹ̀ ó dẹ̀ bẹ̀rẹ̀ sí ní jó ẹ́ ẹ́ ó dẹ̀ bẹ̀rẹ̀ sí ní jó àfi ìpùrọ̀ <laughs> ẹ gbà mí àfi ìpùrọ̀ ní gbogbo ẹ̀ bá jọ bọ́ lọ́ máa fọwọ́ ko ó bá di gidigidi lọ́ máa fọwọ́ ko lọ́ fọwọ́ ko tó yẹ kó rí bẹ́ẹ̀ ẹ̀yin èèyàn mi ẹ jẹ́ ká wò ó ká ti ibi pẹlẹbẹ mú ọ̀lẹ̀ jẹ tó yẹ kó rí bẹ́ẹ̀ ẹ̀yin ẹ̀yin náà wo kóńjọ ìwé ala ẹ wo bí ìyá ṣe ń múra simply ara mú gèlè àwẹ ìjẹjẹ mọ̀ pé nísìnyí gèlè ẹ ti di fashion adéníkẹ́ ti ti mú nǹkan mi wá ẹ̀yin ò mọ̀ pé gèlè ìwé ala ó ti di fashion ó ti di fashion wọ́n ti ń ṣe bíi sarah scarf báyìí ẹ tá máa mú bàtà máa ṣe ẹ bá wo àwọn àǹkárá àǹkárá lọ́dẹ̀ fi ń lò jù wọ́n máa mú wọ́n máa ṣe wọ́n máa ṣe wọ́n máa wá báyìí àwọn báyìí àwọn báyìí ó ti di fashion ẹjọ́ ṣé kò dáa ni wọ́n sọ di fashion Hmm, nǹkan tí mo fẹ́ kẹ́ dìmú nìyẹn o ṣé kò dáa náà sọ di fashion nísìnyí ẹjọ́ kí ló kí ló tún lọ ní àwùjọ àwọn oní fashion rich aunty vibes rich aunty boo ẹjọ́ téèyàn bá wọ búbù téèyàn bá wọ búbù tó máa ń tó máa ń kéré ṣó ń ṣí gbogbo ẹ̀ kò kí ń ṣì ṣùgbọ́n sì ń kọ́ búbù bá ti ń go viral àwa tá a jẹ́ fashion designer gan a ti ń fi búbù pa owó a ti fi búbù pa owó gidigidi búbù lóríṣiríṣi ọ̀nà a ṣe style sí bí a ṣe style sí bí wọ́n á ṣe ṣùgbọ́n gbogbo ẹ̀ náà ó máa lọ gbọ́rọ̀ gidi ni ó ti ń pa owó fáwọn fashion designer ẹjọ́ ṣé kò dáa ló di nǹkan tó go viral ọ̀rọ̀ rèé o ẹgbẹ́ yẹ̀ wò ṣé kò dáa ló di nǹkan tó di owó fún àwọn èèyàn ẹ bá ń gbọ́ rich aunty vibe rich ó wá di pé ìwọ tó bá wọ búbù tó bo ara ó ti di rich aunty ó ti di rich aunty kó o tiẹ̀ ní kọ́bọ̀ lápò tó bá ṣàti wọ̀ báyìí ẹ eh, rich aunty dé ṣùgbọ́n ẹ wá wò ẹ wá ẹ wá ẹ jẹ́ ká wá wò báyìí àwọn tó ń mú aṣọ ọ̀pá kan tó fi tán làálàá tó ń ṣe ṣáńtẹ́rì tó ń ṣe àìmọye ìgbà tí mo ti máa lọ sí wedding tí màá rí gbogbo àwọn tó wọṣọ bẹ́ẹ̀ náà táwọn èèyàn dẹ̀ máa bú wọn náà máa bú wọn náà máa gbọ́ ó ní ìgbéyàwó kan tí mo lọ ah, ah, ó mo fẹ́ lè mú ọmọbìnrin yẹn wọlé pé hmm, wá mú gèlè mi kó wá lọ fi bu ara aṣọ tó wọ̀ náà ah oh ah abiyamọ mọ̀ kú ọ̀rọ̀ ọmọ o aṣọ tó wọ̀ àwọn èèyàn bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ kan wọ́n fẹ́ kó gbọ́ bó ṣe pé bóyá wọ́n ń sọ lẹ́yìn wọ́n fẹ́ kó gbọ́ pé wọ́n nǹkan tó wọ̀ yóò dáa láwùjọ èrò níbi ayẹyẹ wọ́n bẹ̀rẹ̀ sí ní sọ pé àbẹ́ẹ̀rí ó yá kúkú sí gbogbo ìdí atẹ́gùn náà bá blow fúru ni gbogbo aṣẹ́ bá lọ sókè <laughs> olúwa o ẹ wò ó kò ń ṣe nǹkan tó yẹ kéèyàn máa rí mo sọ lẹ́ẹ̀kan mo ní àwọn ewu kọ̀ọ̀kan wà nínú pé kò wá ṣe pé kọ́sì ẹ̀wá rè pèèyàn lásán o ewu wà nínú ẹ̀ tó jẹ́ pé o lè máa lọ ń pé o fẹ́ gun ọ̀kadà kí gbogbo ẹ̀ ṣe pẹ́ ẹ́ <laughs> kí ló fẹ́ fi kó àmọ́ téèyàn bá wọṣọ tó dùn wò ibi tó bá rìn sí tó ìṣọwọ́ tó bá fi rìn gan lásán ẹ́ tó wá fi charisma sí o fi charisma sí kò síbi téèyàn máa jáde lọ báyìí tí wọn ò ní respect wọn á kọ wò tí àwọn báńsà gan bá fẹ́ dá ẹ padà wọn á kọ wò pé ah wọ́n mà lọ́jọ́ ìyàwó ọ̀nàrẹ́bù lẹ́nu yìí ah wọ́n mà jẹ́ kí iṣẹ́ bọ́ lọ́wọ́ mi wọ́n á kọ́kọ́ sún sẹ́yìn náà àmọ́ tó bá rìn rádaràda tó rìn rédèrèdè ah ọkọ lé ẹbí ajá náà ẹ ẹ yìí ṣe ṣùṣù tó ti dá fọdí ẹ lọ́jọ́ kò sẹ́gbẹ́ kan náà máa kọ́kọ́ sọ fún ẹ bẹ́ẹ̀ ni ìmúra ẹni bó ṣe rìn ni bó ṣe present ara ẹni bó ṣe jáde síta ni bẹ́ẹ̀ ni kó tó jáde ilé ìwọ náà dúró síwájú mírọ̀ wo ra ẹ tó ń pé tó bá pé ọmọ ẹlòmíì ló múra bí wọ́n ṣe múra ẹ báwo ló ṣe máa jọ́ọ̀jì ẹ kí ló máa sọ fún ẹ jẹ́ ká wo gbogbo àwọn èèyàn ńláńlá kí fún àwọn tó wá sáà wá tàbí pariwo entertainment kí náà ni tó wá ní pé ká máa ṣí gbogbo ara lẹ́yìn rẹ̀ rí àwọn màmá màmá wa tí wọ́n ń ṣe dáadáa nínú agbo òṣèré ni àwọn bíi madam ṣajẹ ìlérí ìyá yẹn kó má rò tán gbogbo orin tẹ̀ ń jó sí lòun náà máa jó sí abayín bùkà abayín ṣe gbogbo ẹ̀ ṣùgbọ́n ẹ̀ lè rí kó ṣíra lẹ̀ ẹ̀ lè rí kó ṣíra lẹ̀ ṣé ẹ̀ mọ ọdún tó ti wà nínú entertainment industry ẹ̀yin ẹ lọ wo rẹ́kọ̀dì gbogbo àwọn tí wọ́n pera wọn ní star tí wọ́n ń ṣí gbogbo ẹ̀ sílẹ̀ lọ wò ó pé ṣọ́ọ̀ṣì wà báyìí ibi tẹ́ ẹ ti máa wo ohun tí mo sọ nìyẹn ṣọ́ọ̀ṣì ìwà sábà wá wà gan-an ẹ̀yin náà ogun wọn ló ti lọ ń ta kírìmù ta ọṣẹ èmi ò bẹ́ẹ̀ nìkankan jẹ́ mọ̀ pé lórí Orísun ẹ mọ̀ pé lórí Orísun ọ̀rẹ́ gbogbo wọn ni wá o àbẹ́ni kankan jà o ṣùgbọ́n à ń sọ̀rọ̀ fún àwọn ọ̀dọ́ làǹgbà wa tí wọ́n ń bọ̀ ẹ jẹ́ ká mẹni tá a máa fi ṣe role model wa lórí ọ̀rọ̀ ìmúra ẹ wo èèyàn tó yẹ pé máa wò pé ah, hmm, ẹni yìí bó ṣe ń múra yìí mo nífẹ̀ẹ́ sí ẹni yìí bó ṣe ń múra yìí òun kọ́kọ́ ni mo fẹ́ máa tọ ìṣiṣẹ́ ẹ̀ lọ kò dìgbà tí wọ́n bá tó yaṣọ mọ́ ẹ lára láàrin ọjà náà kò dìgbà yẹn nà ó ìlú kan wà ní east onígbà kan sọ ní gọ́vnà kan sọ pé irú irun kan báyìí náà máa ti rí ẹni tó ń ṣe irun àárín ọjà náà máa ti kì ẹ́ mọ́lẹ̀ wọ́n dẹ̀ máa ti tọ̀sí bọ́ ṣù ṣù wọ́n dẹ̀ máa gé irun yẹn ìgbà kan náà wọ́n sọ yẹn pé tó bá wọṣọ tí ò dáa ní àárín ọjà náà máa ti mú ẹ bá tó máa faṣọ ìyàmọ́ ẹ lára ṣó di ìgbà tí yẹn bá tó ṣẹlẹ̀ ṣó di ìgbà tí yẹn bá tó ṣẹlẹ̀ ẹ wò ó ẹ má ká jáde tán tó bá fẹ́ wọ aṣọ wọ̀ ọ́ dáadáa jẹ́ kó jẹ́ kó cover yín àní kẹ́ má ṣe style irọ́ o ẹ má ṣe adéníkẹ́ gbọ́ o àní kẹ́ má ràn style ìgbàlódé àní kẹ́ má ràn style tó fine àní kẹ́ má ràn style tó jojú ń gbèsè àdéní kẹ́ má ràn style téyẹ̀ ó máa tún padà wẹ̀yìn pé ah, ah, ọmọ lọ́dún tó yìí ṣùgbọ́n àwọn style kan wà tó jẹ́ pé kò dìgbà tá a bá tó ṣíra lẹ̀ ká tó wọ̀ wọ́n ohun tí mo mú wá fún yín lẹ́yìn ó dáa tí ẹ bá ṣe wá fún pé ẹ fẹ́ jáde ẹ ń lọ síbì kan ẹ fẹ́ lọ pàdé àwọn tó yẹ pé ẹ máa jọ sign contract ẹ máa jọ ṣe ó dáa kí ni ìdí tó yẹ pé tí ẹ bá lọ sí ọ́fíìsì ó lè wọ suit ayé suit kọjá àbí ayé àwọn tó ń wọ gown sí tó máa wọ gown tó máa wà òkè tó máa wọ shirt àti skirt láwọn obìnrin tó máa wà òkè ẹni tó bá dẹ̀ máa wọ top àti trousers àwọn pant trousers tó máa délẹ̀ tó máa ṣe èmi ò tí èmi ò tí ì rí ọ́fíìsì tí mo lọ o hmm, mi ò tí ì rí ọ́fíìsì tí màá lọ tí wọ́n ti máa wọ short knicker àti spaghetti lọ sí ọ́fíìsì èmi ò tí èmi ò níbi tẹ́mi rìn dé o èmi ò tí ì rí ṣùgbọ́n tẹ̀yìn bá ti rí lọ́dọ̀ yín bóyá kẹ́ fi ṣọwọ́ sí wa <laughs> bóyá kẹ́ fi ṣọwọ́ sí wa kẹ́ yẹ ká wọ̀ àmọ́ èmi ò tí ì rí rí èmi ò tí ì rí ọ̀nọ́rẹ́bù kankan àwọn obìnrin ọ̀nọ́rẹ́bù wa tó wà lábújá èmi ò tí ì rí kankan nu wọn tó wọ spaghetti lọ sí áòsì abẹ́ ti rí ni èmi ò èmi ò tí ì rí nípa àwọn kọmíṣánná wa tó ń jẹ́ obìnrin àbí kánsílẹ̀ wa tó ń jẹ́ obìnrin tí wọ́n fẹ́ tó fẹ́ ṣe píkṣọ̀ tó máa lẹ̀ sára pósítà nígbà ìdìbò tó máa lọ wọ spaghetti tó máa lọ wọ aṣọ tó máa kóyàn síta tẹ́yìn ti rí èmi Adénìkẹ́ o èmi ò tí ì rí tẹ́ ẹ bá nọ́tìsì dáadáa èyí tó máa fi ṣe ọ̀nà tó máa fi jẹ ọ̀nàrẹ́bù nígbà tó máa ń ya fọ́tò pí àwọn pósítà tá à ń tán lẹ̀ mára ògiri ní gbogbo àdúgbò wọ́n máa wọṣọ èyí tó bá jẹ́ Yorùbá wọ́n máa wọṣọ ìró àti bùbá àbí kó wọ skirt and blouse tó kóṣẹ́ sípa áwé gèlè tí gbogbo ẹ̀ máa ya papapa ni èyí tèmi máa ń rí nìyẹn èmi ò tí ì rí ibi tí wọ́n ti wọ ordinary spaghetti àbí tí wọ́n wọ half half half ọyàn outside half ọyàn is a coming out <laughs> èmi ò tí ì rí rí o ẹ wo èmi mọ̀ pé lẹ́yìn gbogbo wa pátápátá ọ̀rọ̀ yẹn dàbí òkò ẹ má bínú ẹ mọ̀ pé tèmi ní tìyín ní tèmi náà ó yẹ wò ẹ jẹ́ ká ti lọ ṣe fàájì díẹ̀ ẹ jẹ́ ká ti lọ ṣe fàájì díẹ̀ wọ́n padà bọ̀ bíi tí ìlọ́mú padà bọ̀ mo kí yín káàbọ̀ padà sí orí ètò wa ètò yín náà ni ó ṣì ń lọ kò tí kúrò bẹ́ẹ̀ fàájì ọ̀sán orí Orísun TV náà lẹ ṣìwà yìí náà dẹ́ mọ̀ bó ṣe ń lọ Orísun yẹn ò lè gbẹ láíláíláí ó wà digbí ni lórí Ọlọ́run la dẹ̀ dúró lé àdúró sórí èèyàn èyí tẹ̀tẹ̀ fojú àyẹ̀wò wa náà ẹ mọ̀ pójú tẹ́ fi ń wò wá yìí kò lè fọ́ láíláí nítorí pé kí ni orí Orísun Ọlọ́run náà la dúró lé ọ̀rọ̀ tá a wá ń sọ ìmúra là ń bára wa sọ ẹ má bínú Adéníkẹ́ ti sọ òkú ọ̀rọ̀ lẹ́ni kó ṣe pé mo mọ̀ fẹ́ ta sí yín o ṣùgbọ́n nǹkan tí mo fẹ́ kó fẹ́ kí wo kíní kó lọ káàkiri àgbà àgbáyé ni gbogbo èyí tẹ́ ń wọ ẹ sọ fáwọn ọmọ yín ẹ sọ fáwọn ọ̀dọ́ la ń gba ẹ sọ fáwọn ọmọdé àwọn ọ̀dọ́ tó ẹ̀ṣẹ̀ ń bọ̀ gan ẹ jẹ́ kó yé wọn pé kò dìbà tá tó ṣíra lẹ̀ ká tó rí nǹkan tá a fẹ́ mo sọ fún yín lẹ́ẹ̀kan mo ní pé èyí tó bá fẹ́ lọ gba contract kúlé wọ́ṣọ́ rájà dá lọ sí ìdí tó ti máa gba contract gbogbo àwọn honourables wa pátápátá gbogbo àwọn senators àwọn tó jẹ́ obìnrin honourable tó jẹ́ obìnrin eh, councillor tó jẹ́ obìnrin commissioner ẹ̀ lè rí wọn láìláì pé wọ́n fẹ́ bọ́ síta wọ́n fẹ́ lọ present wọ́n fẹ́ lọ represent governor wọ́n fẹ́ lọ wọ́n fẹ́ lọ sí house láti lọ sọ̀rọ̀ kọ́ wá wọṣọ rádaràda abẹ́ tí rí wọn rí ni ẹ̀ lè ever rí wọn kò lè ṣẹlẹ̀ ní kí lè ní díẹ̀ ìtí ẹ̀ ní pé bí ẹ bá ṣe jáde síta làwọn ayé ṣe máa gbà yín tẹ bá rí wọn nú post àwọn awọṣọ wọn awé gèlè wọn á ṣe gbogbo ẹ ó máa dúró pa ní ẹ lè rí wọn kàn ṣí cleavage kọ̀ọ̀kan sílẹ̀ láíláí ni nítorí pé kí ni ìṣírí ni síbà òun ni òun náà níṣe ní lọ́jọ́ bẹ́ẹ̀ bá ṣe jáde síta bá ṣe present ara yín láyé ṣe máa gbà yín bẹ́ẹ̀ ni ẹ̀yin tí bá sọ pé ẹ fẹ́ lọ síbi iṣẹ́ náà mi èmi náà mi ò tí ì rí kí n lọ sí ọ́fíìsì kan ìwọ aréyàn kan tó wọ spaghetti tó wọ níkà tó lòun wọ́n wá lòun wà ní front desk ṣe máa rírú ẹ̀. yeah wọ́n máa ń dress wọ́n máa dress glamorous wọ́n máa dress attractively awọṣọ tó fine wọ́n á ṣe make up níwọ̀n bá fẹ́rẹ́ jógí wọ́n lips wọn á máa shine èyí ò ní pé ká kó gbogbo ẹ̀ síta. mo dẹ̀ sọ fún yín mo sọ gbogbo àwọn èèyàn kàǹkà kàǹkà àwọn èèyàn jàǹkàn jàǹkàn àwọn èèyàn tó ní kìmí àwọn èèyàn tó lówó lọ́wọ́ yeah money go money money money makes the world goes round round round mo sọ fún àwọn èèyàn tó lówó lọ́wọ́ ẹ̀ lérí wọn kàn wọṣọ rádaràdà wọ́n lè wà nínú ilé wọn kán wọ eh, short sneaker kán wọ kìíní inú ilé nìyẹn ṣùgbọ́n tó wọ́n jáde máa jáde tán wọ́n jáde tán látọ̀lá wọ́n jáde tòwótòwó wọ́n jáde tí ìtẹ́yẹ ní ẹ jẹ́ káà náà máa kọ́pì ẹ̀ èèyàn kan ló máa ń sọ pé in fact ọ̀rọ̀ yorùbá náà ni wọ́n máa ń sọ ọ́ ni pé bí mo bá ṣe máa jẹ́ káwọn èèyàn ṣe sí mi nígbà tí máa lówó náà ni màá ṣe jẹ́ kán ṣe sí mi nígbà tí bá jẹ́ tálákà nígbà tí kò bá tí ì sí owó tó bẹ́ẹ̀ jù bẹ́ẹ̀ lọ ẹ̀yin ò ní pé ká máa múra dáradára jẹ́ káà náà gbéra wa níyì pé pé àwùjọ ta bá wọ̀ báyìí báńsà ò ní lè báńsì wá padà báńsà gan ò ní lè sọ̀rọ̀ sí i nígbà tó bá múra tó dúró tó tó ró dẹ́dẹ́ tó kan dúdú báńsà ò lè dá ẹ padà pé àkìlọ̀ wá ṣe nínú ìpéjọpọ̀ ẹ because ẹ̀rọ àbá pé kọ́ má lọ jẹ́ kọmíṣánná lélẹ́yìí o kọ́ má lọ jẹ́ ìyàwó ọ̀nàrẹ́bù lélẹ́yìí o tó àbá tiẹ̀ dẹ̀ mójú ẹ̀ ẹ wo ọ̀rọ̀ tá a bára wa sọ lẹ́nu mọ̀ pé ọ̀pọ̀ ọ̀rọ̀ ká gbọ́n ṣùgbọ́n ẹ mọ̀ pé gbogbo díẹ̀ díẹ̀ náà bá ti jù síta ní atẹ́nìkẹ́ bá ti jù síta báyìí èyí náà wọ́n hàn pé ọ̀rọ̀ tó máa ń ṣèyàn láǹfààní tó máa ń ṣèyàn lóore ni ẹ lè mọ̀ ó pé ẹni yìí ó lè má wúlò fún yín lẹ́yìn ṣùgbọ́n mo jẹ́rìí ara mi mo jẹ́rìí Ọlọ́run nínú ara mi mo dẹ̀ jẹ́rìí ẹ̀yin èèyàn mi pé èyí náà máa sọ nípa bá di ọ̀la pé atẹ́nìkẹ́ sọ̀rọ̀ yìí lọ́jọ́ kan mo dẹ̀ mú lò ó dẹ̀ ṣe mí láǹfààní òun náà la máa ń ṣe lórí fàájì ọ̀sán ẹ̀yin náà mọ̀ pé a kì í ṣá gbogbo àwọn nǹkan tí ò da láti mú wá fún yín ẹ̀yin náà kọ àwọn nǹkan tó máa ṣe yín lóore tó máa ṣe yín láǹfààní mo wá ṣe báyìí nìkan náà lẹ máa jèrè ẹ̀ àwọn máa jẹ́ ń bẹ̀ àwọn ọ̀rẹ́ á jẹ́ ń bẹ̀ ojúlùmọ̀ àjọ ẹ̀ ń bẹ̀ ní gbogbo nǹkan tá a bá jù sílẹ̀ fún yín pátápátá. ẹ wò ó lè ní wọn akẹ́kọ̀ọ́ àti àtijọ́ ṣe fàájì gan bó dẹ̀ tún sọ fún yẹn má gbàgbé ewu wà nù ká máa dírẹ́sì rádaràda ká máa múra rádaràda ewu wà ń bẹ́ẹ̀ mo sọ fún yín lẹ́kọ̀ọ́ rẹ́ẹ̀pù wà mo sọ fún yín pé assault wà mo sọ fún yín pé ìṣètò àwọn èèyàn wọn lè fàṣẹyà mọ́ yín lára tábí wọn gbà láàrin àwọn ọmọ gáràjì ń gbà mí ẹ yẹ lọ sí yàbá ẹ lọ yàbá ẹ lọ sínú èkó kẹlẹ sọ fún ẹ fẹ́ rajà ẹ wá wọṣọ tí ò dáa ṣebí náà ṣe ń fà yẹn come buy cloth irọ́ ni ọyàn náà fẹ́ tẹ̀ o come buy cloth come buy kinní kan irọ́ ni nítorí bó ṣe múra ni ìgbà mìíràn tó yẹ pé tó bá múra dáadáa ẹ mọ̀ pé mo sọ fún yín pé aṣọ kan wà tó ń pè ní rich aunty vibes tó bá wọ̀ tó múra dáadáa àwọn èèyàn á ti ọkọ̀ sí sọ pé yes ma kọ́ <laughs> tó wò ké pé à lọ́dọ̀ pa àbúrò mi ló máa ń kí mi bẹ́ẹ̀ ni àbí kò ṣẹlẹ̀ sẹ́yìn rírì àwọn èèyàn á ti kí dáadáa má ti kúnlẹ̀ fún yín kọ́ tó wá wojú yín pé à níkẹ́ ló máa ń sọ̀rọ̀ yìí à pẹ̀lẹ́ àbúrò mi báwo ni bó ṣe múra ni àmọ́ tó bá múra ẹni àyè kò jẹ́ ẹ̀gbọ́n wọn gan wá sọ pé báwo ni o wọ́n tó wá wojú ẹ̀ pé àǹtí mi ẹ má bínú ẹ̀yìn gbàdẹ́yìn náà wọṣọ rádaràdà ń kọ́ ẹ bẹ́ẹ̀ náà ni ẹ wo mo máa tún padà wá lọ́jọ́ mi àmọ́ kí n tó lọ ẹ ti mọ̀ pé ẹ lè bá wa sọ̀rọ̀ ní orí gbogbo àwọn ẹ̀rọ alátagbà wa pátápátá lórí YouTube at Orísun TV tẹ bá ní ìkọ́jọ́ bá wa sọ at Orísun TV ni lórí lẹ́rọ̀sì tèmi náà dábàá mi sọ̀rọ̀ lórí Instagram gbogbo ẹ̀rọ alátagbà at anything gas ẹ wo aṣọ tó wà lọ́rùn mi tẹ bá nífẹ̀ẹ́ sí èmi náà ni mo ṣe ọwọ́ mi ní títí ṣe pé mi dání fingers náà nìyẹn nítorí pé iṣẹ́ ọwọ́ iṣẹ́ ọwọ́ mi kò kí ń tàn mí rárá ẹ ṣé mo dúpẹ́ o èmi náà ni ọmọ yín Adéníkẹ́ Babátúndé má tún rí ní ọjọ́ mi ó dàbọ̀.